ọlọ́run àwọn bàbá mi ó ń jọ mí lójú lójoojúmọ́ ọlọ́run àwọn bàbá mi ó ń jọ mí lójú lójoojúmọ́ ọlọ́run àwọn bàbá mi ó ń jọ mí lójú lójoojúmọ́ ó ń jọ mí lójú ó ń jọ mí lójú ó ń jọ mí lójú lójoojúmọ́ ó ń jọ mí lójú ó ń jọ mi lójú ó ń jọ mi lójú lójoojúmọ́ ọlọ́run àwọn bàbá mi ó ń jọ mi lójú lójoojúmọ́ ọlọ́run àwọn bàbá mi ó mi lójú lójoojúmọ́ ọlọ́run àwọn bàbá mi ó mi lójú lójoojúmọ́ ọlọ́run àwọn bàbá mi ó ń jọ mi lójú lójú ee ó ń jọ mi lójú ó ń jọ mi lójú ó ń jọ mi lójú lójú ó ń jọ mi lójú ó ń jọ mi lójú ó ń jọ mi lójú ó ń jọ mi lójú lójoojúmọ́ ọlọ́run àwọn bàbá mi ó ń jọ mi lójú lójoojúmọ́ ọlọ́run àwọn bàbá mi ó ń jọ mi lójú lójoojúmọ́ ọlọ́run àwọn bàbá mi ó ń jọ mi lójú lójoojúmọ́ ọlọ́run àwọn bàbá mi ó ń jọ mi lójú lójoojúmọ́ ah, ó ń jọ mi lójú ó ń jọ mi lójú ó ń jọ mi lójú lójó ó ó ń jọ mi lójú ó ń jọ mi lójú ó ń jọ mi lójú lójoojúmọ́ ọlọ́run àwọn bàbá mi ó ń jọ mi lójú lójoojúmọ́ ọlọ́run àwọn bàbá mi ó ń jọ mi lójú lójoojúmọ́ ọlọ́run àwọn bàbá mi ó ń jọ mi lójú lójoojúmọ́ ọlọ́run àwọn bàbá mi ó ń jọ mi lójú lójoojúmọ́ ó jọ mi lójú ó jọ mi lójú ó jọ jọ mi lójú lójoojúmọ́ ó ń jọ mí lójú ó ń jọ mí lójú ó ń jọ mí lójú lójoojúmọ́. ọlọ́run àwọn bàbá mi ó ń jọ mí lójú lójoojúmọ́. ọlọ́run àwọn bàbá mi ó ń jọ mí lójú lójoojúmọ́. ọlọ́run àwọn bàbá mi ó ń jọ mi lójú lójó ayérayé ọlọ́run àwọn bàbá mi ó ń jọ mi lójú lójó ó ń jọ mi lójú ó ń jọ mi lójú ó mi lójú ó mi lójú lójoojúmọ́ ó mi lójú ó mi lójú ó mi lójú ó mi lójú ó mi lójú ó mi lójú ó mi lójú lójoojúmọ́ ó mi lójú ó ń jọ mi lójú ó ń jọ mi lójú lójoojúmọ́ ẹ ṣé. ẹ ṣé ẹ ṣé o ọlọ́run mi ọwọ́ ẹ̀dá ẹ ṣé o ọlọ́run mi ẹ o bùwà dúpẹ́ lọ́wọ́ rẹ. yẹ ọ́ ìwọ àtòbí jù ìyìn ògo yẹ ọ́ Jésù ìwọ ọlọ́ba àwọn ọba bàbá ìyìn ògo yẹ ọ́ ìwọ àtòbí jù ìyìn ògo yẹ ọ́ Jésù ìwọ ọlọ́ba àwọn ọba. ìyìn ògo yẹ ọ́ ìwọ alágbára ìyìn ògo yẹ ọ́ jésù ìwọ lọ́ba àwọn ọba. ìyìn ògo yẹ ọ́ ìwọ àtòbí jù. ìyìn ògo yẹ ọ́ jésù ìwọ lọ́ba àwọn ọba. what manner of man is Jesus hallelujah what manner of man is Jesus hallelujah. Ah ọkùnrin wo lèyí o. aleluya. irú ọkùnrin wo ni jésù. aleluya. ó lànà sínú òkun. aleluya. bàbá mi ó máa rọ́ lára dá o. aleluya. aleluya. aleluya. aleluya. Amen. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Amen. Amen. Hallelujah. Hallelujah. Amen. Bàbá gbórúkọ rẹ̀ ga. Gbéga. ọ̀rẹ́ ga o. Agbórúkọ ọ̀rẹ́ ga o. Agbórúkọ ọ̀rẹ́ ga o. Bàbá mi agbórúkọ ọ̀rẹ́ ga. Bàbá agbórúkọ ọ̀rẹ́ ga o. Agbórúkọ ọ̀rẹ́ ga o. Agbórúkọ ọ̀rẹ́ ga o. Àṣẹ ọlọ́ba arúgbó ọjọ́. Ẹrù lẹ́sẹ̀ funfun pupa ọba tó tẹjú aláṣẹ ìdùbọmi o agorúkọ rẹ ga o bàbá agorúkọ rẹ ga agorúkọ rẹ ga o agorúkọ rẹ ga o agorúkọ rẹ ga o lọ́dà lipton dé mọ́ra lọ́dà lipton dé mọ́ra. Lord, I love to sing your praise. Lord, I love to sing your praise. Ah, I'm so glad you live my life. I'm so glad you live my life. Ah, I'm so glad you came to save me. so glad you came. Oh Lord, you came from heaven to earth. You saw the way from death to the cross. My death. From the ground to the grave, from the grave to the sky. Lord, I lift your name on high. You are the reason why we are standing Jehovah. You are the most high God. However, ah, you are the reason. You are the reason. You are the reason. You are the reason. You are the reason. Why we are singing Jehovah. You are the most high God. You are the most high God. You are. Jehovah. You are the most high God. You are the living. Why we are living The over are most high God. You are the reason why we are living The over are most high God. The over. fi wọ́. kò sálágbára náà o àfi wọ́. ta ló lágbára o Jésù ló lágbára. Jésù ló lágbára ọba títí láì. Kò sóní fàyè kankan àfi wọ́. Kò sálágbára yẹ kankan o àfi wọ́ kò sẹ́ni tí ń jẹ́ tọ́ba tẹ́lẹ̀ kankan. àbíwọ́. mo sọ lọ́gbọ́n ayé kankan o. àbíwọ́. ta ló lágbára. jésù ló lágbára. àlùkò. Oh, jésù ló lágbára. ọba tètè náà. ta ló lágbára o. jésù ló lágbára. ọba títí lẹ́ ó yá amen amen amen. Miracle of God. Miracle of God woman do a miracle, miracle today. Woman do a miracle, miracle today. Oh yeah, Yahweh, Yahweh, Yahweh. Your name is Yahweh. You are the miracle working God. Your name is Yahweh. Oh yeah, Yahweh, Yahweh, Yahweh. Your name is Yahweh. You are the miracle working God. Your name is Yahweh. Oh, yeah, one more time. Yahweh. Your name is Yahweh. You are the miracle working God. Your name is Yahweh. Hey, miracle worker. Oh, yes, Lord. Miracle worker. Ah. Come and do a miracle. A miracle today. Come and do a miracle, a miracle today. Oh yeah, Yahweh, Yahweh, Yahweh. Your name is Yahweh. You are the miracle working God. Your name is Yahweh. Oh yeah, Yahweh, Yahweh. Yahweh. Your name is Yahweh. You are the miracle working God. Your name is Yahweh. Oh yeah, Yahweh. Yahweh. You are the miracle working God. My name is Yahweh. Bóyá àlàbá fi owé, ta ló lè bá ọ̀dọ́ gbà? Àlàbá fi owé, ta ló lè bá ọ̀dọ́ gbà? Ọlọ́run tó jọ lọ́run lọ, àlàbá fi owé ọlọ́run tó jọ lọ́run lọ́kàlà bóyá ẹ tọrọ sókè. wọ́n fi owó àlọ́lẹ̀ bá olóògbà o. bàlàbà ìyọ̀gbẹ́ dábàlẹ̀ bá olóògbà ọlọ́run tó jọ lọ́run lọ́kàlà wọ́n fi owó ọlọ́run tó jọ lọ́run lọ́kàlà wọ́n fi owó. Dàlàbà fi owó. Dàlọ́. Oh ọba làlàbà fi owó e, ta ló lè bá ọdọgba ọlọ́run tó jà ọlọ́run lọ làlàbà fi owó e. ọlọ́run tó jà ọlọ́run lọ làlàbà fi owó e. ẹ sọ̀rọ̀ sókè dáadáa. làlàbà fi owó ta ló lè bá ọdọgba làlàbà fi owó ta ló lè bá ọdọgba ọlọ́run tó jọ ọlọ́run lọ́tàlá wọ́n fi owó ọlọ́run tó jọ ọlọ́run lọ́tàlá wọ́n fi owó igi lẹ́yìn ọgbà mi igi lẹ́yìn ọgbà mi igi lẹ́yìn ọgbà mi ẹ má ṣe ó bàbá mi sọ̀rọ̀ sókè igi lẹ́yìn ọgbà mi igi lẹ́yìn ọgbà mi méjì lẹ́yìn ọba ẹ má ṣe ó bàbá igi ah, lẹ́yìn ọba mi omi lẹ́yìn ẹja mi igi lẹ́yìn ọba mi ẹ má ṣe ó bàbá mi bàbá bàbá ayérayé igi lẹ́yìn ọba mi igi lẹ́yìn ọba mi ẹ má ṣe ó bàbá ah, hallelujah mo rí i nínú olúwa hallelujah mórí ìgbà nínú olúwa mòkèmòkè o mọ̀kálẹ́lúyà ọlọ́run bàbá o mọ̀kálẹ́lúyà ọlọ́run ọmọ mọ̀kálẹ́lúyà ọlọ́run ẹ̀mí mímọ́ o mọ̀kálẹ́lúyà ọlọ́run mi ó ah, yá kọ́ra aleluya tẹ̀lé mi kọ́ra aleluya tẹ̀lé mi kọ́ra aleluya tẹ̀lé mi. Kọ́ra aleluya tẹ̀lé mi. Aleluya san ìsà lérè mi. Aleluya san ìsà nẹ́bùlìlà. Aleluya ìsà nẹ́bùlìlà. Aleluya ìsà nẹ́bùlìlà. Aleluya ìsà nẹ́bùlìlà. Aleluya ìsà nẹ́bùlìlà. Aleluya. Ah, bàbá tó bí mi kò lè ràn mí lọ́wọ́ láìsí ìrànwọ́ Olúwa. Èmi ò gbọ́ ọwọ́ yẹn ìgbà tó ń lè kò lè fún un láìsí ọ̀rọ̀ olùwà ó dá mi lójú pé sóde kan ló lè rẹ̀ bá lọ́wọ́ tí kò ní ìṣeré gan àbúrò lè rẹ̀ bá lọ́wọ́ àṣẹ òyìnbó tó bá yá ẹ̀gbọ́n rẹ̀ lè ràn ọ́ lọ́wọ́ àṣẹ òyìnbó tó bá yá ọ̀rẹ́ rẹ̀ lè ràn ọ́ lọ́wọ́ àṣẹ̀rè mú tó bá yá tó dábẹ́ lójú yàtú kété nìkan lábá níbẹ̀ àṣekù ní gbogbo ẹ̀ kì í gbàgbẹ́ tẹ́lẹ̀ kì í gbẹ̀bọ rárá aláṣẹ pẹ́ lọ́lọ́rọ̀ wa ah, wá bá mi kẹ́rù mi ọba bá mi kẹ́rù mi dórí mẹ́ta bùkátà mi. Jésù ọba ayé, ó yá Jésù yóò ṣe ìyanu. Bàbá mi yóò ṣe ìyanu. Ọ̀nà tí yóò gbẹ́lẹ́ mi o, bàbá yóò ṣe ìyanu bàbá bàbá bàbá. Jésù yóò ṣe ìyanu. Bàbá mi yóò ṣe ìyanu. Ọ̀nà tí yóò gbẹ́lẹ́ mi o, bàbá yóò ṣe ìyanu. Ah! fọwọ́ kàn mí fọwọ́ kàn mí bàbá fọwọ́ kàn mí o bàbá fọwọ́ kàn mí fọwọ́ kàn mí bàbá ayérayé fọwọ́ kàn mí fọwọ́ kàn mí fọwọ́ kàn mí o fọwọ́ kàn mí fọwọ́ kàn mí fọwọ́ kàn mí o fọwọ́ kàn mí fọwọ́ kàn yé mi fọwọ́ kàn mí fọwọ́ kàn yé mi. bàbá fọwọ́ kàn mí o. ayérayé fọwọ́ kàn mí. bàbá fọwọ́ kàn mí o. bàbá fọwọ́ kàn mí o bàbá. bàbá fọwọ́ kàn mí o bàbá. bàbá fọwọ́ kàn mí o bàbá. bàbá fọwọ́ kàn mí o bàbá. fọwọ́ kàn mí fọwọ́ kàn mí o. bàbá fọwọ́ kàn mí o bàbá. èmi ló dúró dúró wá. èmi ló dúró dúró wá. Ah, ọwọ́ ẹ̀dá ah, èmi tó dúró dolúwa èmi tó dúró dolúwa èmi tó dúró dúró lólúwa. Àwọn agbára mi ṣe wò. Mo fi ẹ̀gò kébí ìdí. Mo sáré kí ó sì rẹ̀ mí. Mo rìn arẹ̀ kí ó mú mi. Bàbá fún mi lágbára, bàbá fún mi lágbára bàbá fún mi lágbára sà ayérayé fún mi lágbára alágbára fún mi lágbára. Ah, ẹ̀mí mímọ́ fún mi lágbára alágbára fún mi lágbára alágbára fún mi lágbára alágbára fún mi lágbára ọba ọba fún mi lágbára ah, èmi tó dúró dúró wa èmi tó dúró dúró wa èmi tó dúró de bàbá o ah, èmi tó dúró dúró wa olúwa ah, a ó tún agbára mi ṣe o a ó tún agbára ah, mi ṣe o mo fi ẹgbẹ́ kébí ìdí mo sáré kò nílẹ̀ mi mo ní arẹ̀ kí ó mọ̀ mi ó eh, yá bàbá fún mi lágbára ayérayé fún mi lágbára ọba àwọn ọba fún mi lágbára ó yá fún mi lágbára àṣeyọrí o ẹ̀mí mi máa fún mi lágbára olórí ogun fún mi lágbára ayérayé fún lágbára. ọlọ́wọ́ ńlá fún mi lágbára. ọba mi fún mi lágbára. ayérayé fún mi lágbára. èmi tó dúró dolúwa. èmi tó dúró dolúwa. Ah! èmi tó dúró dolúwa. Ah! èmi tó dúró dolúwa. èmi tó dúró dolúwa. èmi tó dúró de bàbá èmi tó dúró dọ́lọ́gbò èmi tó dúró dọ́lùwà èmi tó dúró dọ́lùwà èmi tó dúró dọ́lùwà èmi tó dúró dọ́lùwà arókùn agbára mi ṣe o mo fi ẹ̀gbọ́n débi ìdí. Owó sáré kì yóò rẹ̀ mí. Owó rìn arẹ̀ kì yóò mú mi. Bàbá mi fún mi lágbára. Ayé ayé fún mi lágbára fún mi lágbára. Òrógbó dídá fún mi lágbára. Bàbá mi fún mi lágbára. Ẹrù jẹjẹ fún mi lágbára. Ọlọ́wọ́ ńlá fún mi lágbára. Alágbára fún mi lágbára. Alágbára fún mi lágbára. Alágbára fún mi lágbára. Alágbára bàbá fún mi lágbára. Ajé o. Ọgọ́rùn-ún hundred days. Nínú ihò. In the cave. Ọgọ́rùn-ún hundred days. Lórí àpáta. Ọlọ́nkọ́lé o. Eh, oh. Mo bá Jésù sọ̀rọ̀. I talk to Jesus. Mo rán àṣẹ jáde. I say to bàbá. Má jẹ̀mú tó dínà máa wọ̀. Eh. Mo lo má jẹ̀mú ibi tí mo wà yìí ta lẹni ọ̀sán mẹ́rin má jẹ̀mú yẹn bàjẹ́. sandal. Ìlúmọ̀ Sudan Yakaba. Máa ń jẹ̀mú. Tí ayé lò láti dá ọ dúró. Máa ń jẹ̀mú tí ayé lò. Adéyèmẹ́kẹ̀fà. Alúmẹ́kẹ̀fà. Adéyèmẹ́kẹ̀fà rúwa. Adéyèmẹ́kẹ̀fà. Adéyèmẹ́kẹ̀fà. Tó dá ọ dúró. Áńgẹ́lì tó lu ihò yìí. Ní one hundred and thirty years ago. Tó gba ibi yìí lọ àṣẹ tó dá ọ dúró oh, àṣẹ yẹn bàjẹ́ lónìí. mo sọ tẹ́lẹ̀ anú ẹ̀mẹ̀rú èkèfà ọlọ́run ẹ̀mí àwọn wòlíì àtọ́. lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ọwọ́ tó màmá tó fìyà jẹ ọ́ àtọwọ́ àtẹnitọ́ lọ́wọ́ wọ́n gbé dànù náà ibi tó lé tí ọ̀tá ti dá ọ dúró ibi tó le tí wọ́n kà ọ́ mọ́ ibi tó le tí wọ́n kà sẹ́rẹ̀ mọ́ ibi tó le tí wọ́n kà àyànmọ́ rẹ̀ mọ́ mo rán olúwa mo rán agbára olúwa mo rán májẹ̀kú olúwa mo rán àṣẹ olúwa olúwa fà ó yọ lẹ́nu ibi ènìyàn dè ọmọ tí wọ́n ti ní ọ̀sán náà ibi ènìyàn dá ọdún òsì tí wọ́n ti ń gbomi lójú ẹ̀ mo bẹ Jésù bó o bá sàmì Ọlọ́run gbé ọ jáde lẹ́yìn yàrá agbára òkùnkùn táyé ti ń dá ọ lóró yàrá agbára òkùnkùn oh tí ọ̀tá ti ń fìyà jẹ mo sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù ayé rẹ jáde. lórúkọ bàbá ọmọ àti ẹ̀mẹ́ mímọ́ ẹni sọ̀rọ̀ rẹ̀ di ogun tó de ayé rẹ mọ́lẹ̀ mọ́ra owó olúwa bọ́ ọ bá sàmì owó olúwa kọlù láàárọ̀ èlú mẹ́rù èkè yà sọ̀rọ̀ èkèrú mẹ́kẹ̀fà ní ọ̀rọ̀ rẹ láti dínà mọ́ ibi ọ̀tá sáré dé láti gbomi lójú ẹ̀ mo rán iná o lórúkọ Jésù iná wọbẹ̀ lọ́la gbogbo àṣẹ ìdádúró lára rẹ àṣẹ tí wọ́n fi dán dúró bọ́ọ̀ bá sàmì àṣẹ yẹn lálẹ́ dàgbà àṣẹ ìdádúró àṣẹ tó ń ṣiṣẹ́ ìdádúró gbogbo àṣẹ ìdákulẹ̀ tó ń ṣiṣẹ́ lára rẹ̀ àṣẹ yẹn gbin lẹ́dà mo sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù orísun tó sun ogun sínú ayé rẹ̀ bọ́ọ̀ bá sàmì orísun yẹn gbẹ láàrin mo pe jésù orísun tó sun ìjákulẹ̀ orísun tó sun ìdádúró orísun tó sun agbára kẹ́kẹ́ báyìí lolúwa sọ dálọ́sàmì orísun yẹn orísun tó sun ìdíwọ́ orísun tó sun omijé orísun tó sun àkókò sísòfò màkẹ́rù ẹ̀mẹ́sẹ̀dá báyìí lọ́lúwa sọ orísun yẹn gbẹ̀dà àṣẹjáde sí ọ ibi wọn tọ́jú rẹ sí ọyẹ jáde mbẹ jáde mbẹ jáde níbẹ̀ gbogbo bíi tí ìṣẹ̀dá rẹ̀ á sí. mo sọ̀rọ̀ nínú òní o talẹ̀ ni ọ̀sàmì ọ̀yẹ́jáde bẹ́ẹ̀ ọ̀yẹ́jáde. jáde níbẹ̀ jáde níbẹ̀ jáde níbẹ̀ jáde níbẹ̀ jáde níbẹ̀ jáde níbẹ̀ jáde níbẹ̀ jáde níbẹ̀ jáde ọjà jáde ọjà jáde ọjà jáde ọjà jáde ọjà jáde ọjà jáde ọjà jáde ọjà jáde ọjà jáde ọjà jáde ọjà. jáde ọ̀yá jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde ọ̀nà rẹ lọ jáde ọ̀nà rẹ lọ jáde ọ̀nà rẹ lọ jáde ọ̀nà rẹ lọ jáde ọ̀nà rẹ lọ jáde ọ̀yá jáde ọ̀nà rẹ lọ jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde ọjà o jáde ọ̀nà rẹ là jáde ọ̀nà rẹ là nínú ààrùn jáde jáde jáde jáde jáde jáde ayé rẹ dìde ayé rẹ dìde mo kéde ogun jíjà rẹ parí mo kéde ogun jíjà rẹ parí mo kéde ogun jíjà rẹ parí mo kéde ogun jíjà rẹ parí mo kéde ogun jíjà rẹ parí mo kéde ogun jíjà rẹ parí mo kéde ogun jíjà rẹ parí ojú ẹsẹ́gun lọ. ṣẹ́gun ojú ṣẹ́gun ojú ṣẹ́gun ojú ṣẹ́gun ojú ṣẹ́gun ojú ṣẹ́gun ojú ṣẹ́gun ojú ṣẹ́gun bẹ́ẹ̀ ni kò rí àwàjù aṣẹ́gun lọ àwàjù nítorí àwa gbẹ́kẹ̀ wá nílé ọjọ́ sùn. aṣẹ́gun lọ èmi ju aṣẹ́gun lọ. Èmi ju aṣẹ́gun lọ. Nítorí àmì gbẹ̀gẹ̀ ní ilé ọ̀gbìn sùn.

ẹ ń bẹ ní online. you that are lying. ẹ kí èèyàn kan. please somebody. ẹ pé àwọn èèyàn wọlé. people. ẹ má fọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi báyìí mọ́. ẹ pé àwọn èèyàn wọlé. people. ẹ pé àwọn èèyàn wọlé. invite people. ntògbé ni ẹ pé àwọn èèyàn wọlé. people. ẹ pé àwọn èèyàn. àsìkò July àsìkò tí a máa gbé egungun tó o lè sùn o lè tó gbé lẹ́yìn oh, máa pé kì í tán lára kẹ́ni kankan ọmọ kù ní kankan wọ́n gbàdúrà àdúrà rẹ̀ ó gbà àdúrà rẹ̀ ó gbà ẹlòmíà máa wò pé kí ni túmọ̀ nù òyì kí ni wọ́n ń ṣe nínú òyì this is first Monday. orí òkè àkọ́kọ́ rèé in Africa ní áfíríkà. ọlọ́nkọ́lé. ọlọ́nkọ́lé mountain. orí òkè àkọ́kọ́ níbẹ̀. the first mountain in this east of Africa. orí òkè àkọ́kọ́. the first mountain. níbi tá a wà yẹn. there is a covenant in this place. májẹ̀mú bẹ níbí. ní one hundred and thirteen years ago. one hundred and thirteen years ago. so ọdẹ ni ó dẹ̀gbẹ́ wá. another came ọdẹ lórí ènìyàn funfun. and saw a man that was white. orí angẹ́lì tó wọṣọ funfun. angel put on white outfit. angẹ́lì tó wọṣọ funfun. the angel that put on white outfit. òní ọdẹ ní kò ń wo ìran bíi Mósè. the other person look like Moses. ẹ jẹ́ ń wo ìran kíní ṣẹlẹ̀. let me look at what ọdẹ wa súnmọ́. the other outer book was me. ọdẹ ń tẹ̀lé. the other was following. angẹ́lì yẹn ló wọ ibi. the angel came in here. olólu ibi. and paid this place. tí iná sọ. fire actually light out òun ló sọ pé kó lọ sí gbòòrò. and he told the altar to go to Joseph. lọ kéde fún àwọn ènìyàn. go and announce to people. pé èmi olúwa kọ́lé síbi. that I the Lord build house here. so ìdí tí ẹ egunjọ bí lórúkọ ọdẹ yẹn. the name of that altar is egunjọ bí. ìdí tí orí òkè ìfi ń jẹ́ orí òkè ọlọ́run ọdẹ yẹn pé ibi tí ọlọ́run kọ́lé sí i bí ojú ìṣe jẹ́ nìyẹn kò wá sí alágbára ọ̀pọ̀ alágbára nínú iṣẹ́ lọ́ọ̀bà níbí opportunity for you to pray. àǹfààní ni fúnra gbàgbọ́. ẹlòmíì ọmọ ìtumọ̀ rẹ̀. some don't know its meaning. a máa béèrè pé bo ni wọ́n wà yìí. a ní kí ni ìtumọ̀ rẹ̀. tó tí ẹ bá wá gun ibi lọ. if it's not coming. ẹsẹ̀ áńgẹ́lì yẹn hàn lórí àpáta. you see the footsteps that angel on the rock. ìka márùn-ún. nílẹ̀ àti ẹsẹ̀ ọ̀ràn lórí àpáta wálẹ̀ bí ẹsẹ̀ yẹn ṣe lọ tó fi gba bí ìlọ nìyẹn nígbà tí àwọn èèyàn ń wọ bí tí wọ́n máa ń fọ́ àpáta nígbà yẹn ni wọ́n lẹ táìsì bí so now obìnrin kì í wọ bí. women are not permitted to enter here. Bẹ́ẹ̀ obìnrin kì í wọ àmì bọ́lá ṣáìdì ẹ sọ̀pọ̀ ọdún láyé so obìnrin kì í wọ bí látijọ́ tó ti wà obìnrin ọ̀wọ́ bí ibi obìnrin máa dúró sí ni so tí o bá wá ní orí ọ̀fẹ́ láti darapọ̀ màkàbà dáyà ní màkàbà so àǹfààní tó o ní láti darapọ̀ yẹn o gbọ́dọ̀ misuse your opportunity ọjọ́ méje. seven days. ní sami abraham fi ń kiri ki. abraham was wondering about. ewu abi tí o ti rúbọ. he was looking for how to make sense. orísun ipò àwọn à kan ní orísun. there is a place called the fountain. à kan ní ilẹ̀ májẹ̀mú. there is a land called the covenant. àwọn abìkan bẹ tí májẹ̀mú olúwa wà ń bẹ. there is some place that the word of God is there. so ìdí nìyẹn. that's why. tí mo bá ní afẹ́ gbàdúrà tó dọ́bà yìí. if I say want to pray so so. tọ́ ọ bá rí tí mo bá dojú kankan bẹ̀. whenever I, I press them. màkà àbàdá yàlí màkàbà tí n bá dojú program kọ bẹ ohun tí ń dùn ọ lọ́kàn yẹn ni kó wà lọ́kàn rẹ. what is giving you joy to be your heart. ohun tó ń là kọjá yẹn ni kó wà lọ́kàn rẹ. what you are going through is not being your mind. ọ̀pọ̀ ọba aláyé lọ́ọ̀bà níbi lọ́dún tí wọ́n wọ bílẹ̀ kan lọ́dún àwọn ọba tó ń gbó kọ wọn tí wọ́n wọlé lọ́dún. ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tó ń gbọ́dọ̀ kì í ọgbọ́dọ̀ so isa so ìwọ tó wá wà lábúrò tó ní orí ọ̀fẹ́ àti gòkè wà ti lórí òkè káàkiri tó o bá wá ní orí ọ̀fẹ́ fún program lọ báyìí mo rọ bá fún ọ̀fọ̀ mi bọ́ọ̀lù. if you are sleeping make sure you wash your face with water. torí àwọn tí mánítọ̀ rẹ pọ̀. because all that monitors you their money number. àwọn tó mọ̀ pé o ti lu àjò pọ̀. those that knows that you travel their money. ojú pọ̀ lára rẹ. all eyes on you. mo gbàdúrà. I pray gbẹ́kẹ̀ báyẹn lónìí ó máa gbé ayé rẹ̀. makabarua masana àṣẹ Olódùmarè láti inú òye mo lo májẹ̀mú wa tó ń ṣiṣẹ́ níbi ó gbé ayé rẹ̀ nípa ní ọdún méjì sẹ́yìn. àwọn méje ló ní stroke tí mo gbé wọ bí. I brought them here. tí mo bá ti gbé wọn wọ bí. màá tilẹ̀kùn mọ́ wọn bàbá àrà wà ń bẹ̀ wọn àwọn kan bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ tí mo gbé wá wọ́n lọ abọ́ àwọn àyàn mẹ́rin tó gbé wọ́n níbẹ̀ wọ́n wá tilẹ̀kùn ma o wà nù àwa máa ra a ra mo lè fi ilẹ̀ fún bí wọ́n náà tàbí bàbá di àárín kan yóò dìde fúnra àwọn mẹ́fà dìde lójú ẹsẹ̀ wọ́n fi ẹsẹ̀ tẹ̀lẹ̀ torí májẹ̀mú ni májẹ̀mú kan lọ dá wọn gbọ́lẹ̀ májẹ̀mú pàdé májẹ̀mú àpótí ẹ̀rí pàdé ìdágolè ìrí kojú rin nǹkan fojú nǹkan hmm. dragon dọ̀bálẹ̀ àpótí ẹ̀rí pàṣẹ lé lórí ó tún padà lọ padà ó rò pọ̀ máa rí sẹ́sì wọ́n gbé ẹbẹ̀ padà wọ́n ní ọmọ dọ̀bálẹ̀ wọ́n láti tún ro lágbára ó díjọ́ kejì àpótí ẹ̀rí bí lè pé àwẹ̀ dọ̀bálẹ̀ ó lọ wọ̀n dọ̀bálẹ̀ nígbà tí dragon gbà mú ó gé orí ẹ̀ ó gé ọwọ́ ẹ̀ ó gé ẹsẹ̀ rẹ̀ ó ní bó mo lè ṣe o àpótí dragon ó kó sẹ́gun you come and carry, come and carry your brother. Hmm. ẹ wá gbé ìbọn yín o mo gbàdúrà ìdè tó dè ọ́ tó fi fagbá kẹta rẹ̀ èlé mẹ́kẹ́fà ìdè yẹn jẹ́ náà. mo wá gbàdúrà ni o èmi náà wá gbàdúrà ni èmi náà wá gbòòrí I am not part of the mountain. ìmàsẹ́lì kàpá so bàbá orí òkè nbẹ lé wọn sàn mo sọ tẹ́lẹ̀ oh ẹnì kan sàmì elu kapa yama adẹrù emeseda ìdètè fọjọ orí ẹtù alu èrú èké yama sada tàbí sàmì olùwẹjẹ náírà ẹnì kan tí yóò rìn ẹni tó dè mọ́lẹ̀ tẹ̀lé dórí òkè. the person that uh. tied him follow him to the mountain. wò mí sà. look at me sà. bí ẹsẹ̀ rẹ̀ ńlẹ̀. lift your leg. ẹgbẹ́ ẹ pariwo. shout. gbogbo ẹni tí ń bá mi wọ bí solúsàn mi wà. those that go with me will be our solutionist. tí ọ̀jẹ̀ ń rọ́nà àbáyọ. that help to talk to where. olúwa kọlù wọn. olúwa smile dem this morning. kí ni mo ní kó smile dem. ọmọ yẹn ọmọ ń sùn. ẹnikẹ́ni. whoever. wọ́n bá mi wọ bí solúsàn wà. tí ọ̀jẹ̀ ń rọ́nà àbáyọ. bàbá mi. my father. ẹ kọlù wọn. smile dem. ai, ai, ai. Baba! lifted. láti abẹ́ rẹ through you. tí ìpèrè ó gbé ní ayé. according to your prison head. tọ́ ọ̀bà gbé one thousand today. if you are not able to bring them. o ní ẹjọ́ tó jẹ lọ́rùn. you have a case to answer in heaven. yes sir. ìdí tó o fi gbọdọ̀ sùn ní. that's why you must not sleep. ìdí tó o fi gbọdọ̀ dá sẹ́yìn. that's why you must not keep quiet. kó o lè bá a rí àbọ̀ rere jẹ́ lé. for you to give good account at home. kọ́mọ̀ bá a mọ̀ kúrẹ́rì. for them not to query you wáyé láti wá wò ó wáyé láti wá ṣeré òwò àwàdà kọ́ ló ó ní ìdí tẹ́ fi gba ilé ẹ̀kọ́ jà ṣùgbọ́n bá ọba jẹ́ ní ìpè ọba múra ẹni ọlọ́run ni ó dìde lọ́kàn bọ́n bá pọ̀ láti gbàdúrà ọjàre rẹ̀ hundred percent ẹ̀jẹ̀ tani tẹ̀lé mi wọ mi solution tí o jẹ́ rẹ́sì bàbá mi ẹ̀fọ́nsá ọjọ́ ọjọ́ ọjọ́. Vamos! Vâng, vâng. tí a jáde nínú o. when we tí o rìn. and he couldn't mo wá dá padà fún bàbá orí òkè. I send him to. bàbá wa ní kí ní kíyàwó rẹ̀ ọmọ lọ. He said I should try to tell his wife to excuse excused. pé kí fi ilẹ̀ fọjọ́ méje. that he should leave him here for seven days. ó lóun ò lè gbà. he said no mo ní ọ̀gá báwo ni ó ní tí mọ́mí bá ti sọ náà. he said whatever the madam says the final. bọ́bá ní kàn máa lọlé. I tell her to take their leave. kàn máa padà. and she should go back. torí àti abroad wọn ti wá. because they came from abroad. wọ́n wá padà. they went back. mo wá obìnrin yẹn pé mo fẹ́ rí. I called him when I want to see her mo ní mo fẹ́ rí ọ. I said I want to see you. mo ní mo fẹ́ rí àti màmá rẹ. you and your mother. mo wá lọ ròhùn àti màmá rẹ. I want to see the two of them. wo ni bàbá ìṣe dùn. tell me the reason why he is victim stroke and is unable to walk. ó ní ó ní ó ní òun ò mọ̀ pé bí ó ṣe rí rẹ̀. she said she no know this what will result to. ó ní òun ò mọ̀ pé bó ṣe máa rí rẹ̀. that she did not know. mo ní bó ló ṣe bó ló ṣe lóko máa rí olóhùn kan fẹjọ́ wọn sun girama ni. she said she reported into grandma. grandma kí ló ṣẹlẹ̀. grandma what happened. grandma làwọn ò mọ̀ pé bí ó ṣe rí rẹ̀. I did not know this would be the aftermath. pé ibi táwọn ti lọ ṣe kinní yẹn ní Ogun State ni. she went to Ogun State to do the work. àwọn ti lọ bẹ̀ padà ẹni ó ṣe kinní yẹn ti kú. she went back there but the man gave her the stop is dead. mo ní òkè ẹ jẹ́ wọ́n wọn kó fi ilẹ̀ fọjọ́ méje wọ́n ní òní ìpínlẹ̀. just let him be here for seven days he said no. ẹ gbàdúrà. bàbá. ẹnikẹ́ni tó ń pìtì mi. that pity me ẹ̀mẹ́mẹ́. holy spirit. ẹ kọlu náà. everything is money. ah ẹni tí ń bá mi dárò. he that is consoling me. tó tó ń ṣe mí. àbí ọ̀gá problem. bàbá ẹ kọlu náà. ọ̀yọ̀yọ̀. ẹnikẹ́ni tó bá mi dárò ó tún ṣe ní ọdún bọ́ọ̀lù ó bọ́ọ̀lù ó bọ́ọ̀lù ó bọ́ọ̀lù ó bọ́ọ̀lù ó bọ́ọ̀lù ó lónìí lónìí bọ́ọ̀lù ó bọ́ọ̀lù ó bọ́ọ̀lù ó anamasa banyabana wabana eku eyewu esena ẹ pé àwọn èèyàn wọlé wọ́n gbé ẹnìkan tó ní mental problem gorí òkè báyọ̀ ọdún tó kọjá tó kọjá lọ wọ́n wá gbé gòkè wọ́n ti lọ́jọ́ díẹ̀ ó ní egun àdá àjẹná ó ní mental problem wọ́n wá ní bàbá lẹ́jẹ̀ wọ́n lu màmá rẹ̀. let them beat his mother. Eh. Hmm. Eh. sand beating. Eh. wọ́n wá lù lẹ́gbàá. she was flogged. màmá yẹn wá ní lóòótọ́. she said it is true. pé that ẹsẹ̀ yìí ni wọ́n fi ń gé ẹran nínú ẹgbẹ́ àjẹ́. that they are using this as a table to cut meat in the coven of witches. okay kí ló dé bo kí wàá lọ́mọ tó fi yà wèrè. tell me why his plan kọ́kọ́ ní iye láti débi ti solution. for him not to be conscious of where his solution is. baba tó bá gbádùn bọ́ ó ní bọ́ bá gbádùn ẹsẹ̀ tó ni wọ́n gbà padà. that if it's okay they will take Allah in place of the one that he used. o náà ni wọ́n gbé káàkiri. she was the one taking him around. Mm-hmm. ẹ jí ẹnìkan bí lọ́wọ́ sàmì ẹnikẹ́ni tó fura sí tọ́jú náà ló kú rẹ̀ mo bẹ jẹ́ elu mẹ̀kẹ́bà ọwọ́ àbínú olúwa fọdún lónìí. amen ẹni tó fura sí. he that you are not suspecting. àkàbàdá yàrá màkà. Ah ẹni tó ò lè gbàgbọ́. he that is not believable. tí wọ́n bá lò ní sí be another problem. tọ́jọ́ ńlọgùn rẹ. that is your battle. bọ́ ọ bá sàmì. if can say amen. olúwa kọlù lónìí àìmọye orogún tó jẹ́ orogún fún orogún lọ́dọ̀ ọmọ wọ́n á gbé àwọ̀ orogún wọ̀ wọ́n á lọ máa fi dọmọ orogún láàmú ọmọ wàá rò pé yóò wọn lọ lẹ́gbẹ́ ìyá rẹ̀ kọ́ lọ lẹ́gbẹ́ mm. orogún rẹ̀ ní ọ̀fíọ́ jẹun ọmọ wọ́n oh. dẹ̀ agbára débi kó ti gbé àwọ̀ wọ̀ àwọ̀ tó wá gbé wọ̀ yẹn ní fi lọ dọmọ orogún ẹ̀ láàmú ah. kọ́ má bàa jẹun ọmọ ẹni bá sì rí nǹkan eh. abiyamọ ń jìyà lórí ọmọ fi ọjọ́ sunsun àbọ̀jú àìsàn ọjọ́ tí ń jó láì sílù àbọ̀jọ́ tí ń pàtẹ́wọ́ lẹ́gà àṣẹjáde anamọ salikapa ẹnikẹ́ni tó takú láti fogun jà bọ́ ọ bá sàn ọlọ́run àwọn àpọ́sẹ̀ ó gbọ́dúnlá anamaru akabaya gbogbo ẹni tó lọ́wọ́ sí tó ń là kọjá ẹni lọ́wọ́ sí ogun tó ń jà ẹni lọ́wọ́ sí ìtajà tó sì ń ṣe bí èyí rere mo bẹ jẹ́ bọ́ ọ bá sàmì ọwọ́ olúwa ọkọlù náà ọkọlù náà ọkọlù náà sọ pé olú olúwa jà fún mi. ó máa fọ́ ẹ̀jẹ̀ mi. gbogbo omi tó yẹ kó o ti jà. yàrá bá ìṣòro ìfọ̀ àti ìjà. olúwa jà fún mi. gbogbo omi wọ́n ti ń dá mi. wọ́n mi àjọ ti mi. olúwa jà fún mi. ó máa fọ́ ẹ̀jẹ̀ mi. olúwa jà fún mi. ó máa fọ́ ẹ̀jẹ̀ mi. olúwa jà fún mi. ọ̀yọ̀ yọ̀ yọ̀ yọ̀ yọ̀. Thank you.

babaja babaja babaja babaja olúwajà olúwajà olúwajà olúwajà olúwajà olúwajà olúwajà olúwajà olúwajà olúwajà olúwajà jẹ́. ẹ̀yin tí ẹ ń bẹ ní online ẹ sí à program yẹn padà rí i pọ́ pé ìgbà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n láàárọ̀ yìí bọ́bá ti lè pé ìgbà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n máa retí ìṣẹ̀lẹ̀ ayọ̀ ó pọ̀ wá ní olè ọ̀nà méjìlá ní ọ̀tá ń gbà láti dààmú èyí. the enemy are using to oppress the victim ọ̀nà àkọ́kọ́ ni sẹ́ ènìyàn. is true is what. work failure is a life failure. and iṣẹ́ tó kùnà yẹn tó kùnà. bísẹ̀ rẹ bá ti kùnà ayé ẹni kùnà. the person has failed. To ayé tó kùnà ni iṣẹ́ tó kùnà. a failed life is a failed life. bísẹ̀ rẹ bá ṣe gàtó láyé èrè ó ṣe gàtó. Eh, yes. so bí wọ́n bá ti bá iṣẹ́ jà wọ́n ti bá ayé jà. Deuteronomy twenty eight one to fourteen. iṣẹ́ lolúwa ń súre. God was blessing the world. tó iṣẹ́ ni sà. it is his word. iṣẹ́ ò sì gbọdọ̀ fail. and the words for not fail. work failure is a life failure. ta ń fi iṣẹ́ rẹ bá ọ̀dà. who is working with us with your wife ah, báyìí lolúwa sọ wọ́n ọba sàmì ọlọ́run bá wọn jà lọ́wọ́ wọ́n sọ tẹ́ lomi di gbèsè. wọ́n sọ tẹ́ lomi dàgbà àná. wọ́n sọ tẹ́ lomi ìdáláìmọ̀ọ́sẹ̀. wọ́n sọ tẹ́ lomi ìdẹrú àwọn sẹ́. wọ́n ti ẹ̀gbà sẹ́ lọ́wọ́ ẹ lomi. wọ́n di orí sẹ́. wọ́n jẹ́ lomi ọ̀dáwọlé wọ́n jọ yọrí. wọ́n tú kámẹ́ lomi lọ́wọ́. wọ́n sọ tẹ́ lomi ìdí korofo. wọ́n fi àwọn mú tẹ́ lomi. wọ́n sọ tẹ́ lomi ìsomi. wọ́n sọ tẹ́ lomi ìsibojì. èyí tẹ́ sọ́ọ́bojì. iṣẹ́ mi ni ọ wọ́n sọ fún mi agbèpamọ́ lulẹ̀ òun ọmọ wá sẹ́tì ìgboro sàtífíkẹ́tì rẹ̀ fẹ́ pẹ̀sẹ̀ntì ó ní ìwé tọ́ da ó kàwé tọ́ da ṣùgbọ́n ògo bojì sàtífíkẹ́tì kò lè pẹ̀sẹ̀ntì ẹ̀ nígboro àṣẹjáde tani fisẹ́ rẹ bá ọjà elu mẹ́rú èkèbà bọ́ ọ bá sàmì ọlọ́run bá wọn ẹ pariwo gbogbo ẹni dojú kọ sẹ. ẹ̀mí mímọ́ kọlù wọn kà á. Smile them. Wàá máa mi ara. You shake your body. Wàá máa mi ẹ. Shake your leg. Wàá máa ta lẹ́ni náà. Please have value. Tó dojú kọ sí. Don't do against the wall. Bàbá. My father. Ẹ kọlù wọn. Smite him. Bàbá. Father. Ẹ kọlù wọn. Smite them. Ọyọyọyọyọ tàbí ẹni dá ọlọ́run ẹ bá gbọ́lù wọn. Ayérayé, ọyẹ kọlù wọn, ọyẹ ọyà kọlù wọn bàbá mi o ọyà kọlù wọn ọyà kọlù wọn ọyà kọlù wọn ọyà kọlù wọn jésù olúwa wọ́n sọ iṣẹ́ ènìyàn di òfo iṣẹ́ ẹlòmí òfo ni wọ́n sọ dà iṣẹ́ bá kùnà ayé kùnà màsáàlì ká bàbá wa ẹ lọ bí àwọn tí ń ta oògùn tí wọ́n tó ike wọ́n fi pálí bíbí kan ẹ oògùn mẹ́nu ẹ̀ ni àwọn ọmọ bíi oògùn wà wọ́n kẹ̀ dẹ́kórè tiẹ̀ ni ẹ lọ wẹ́ni tí ń ta provision tó kó ẹ̀ ti pálí tó kó síbì kan ẹ lọ wọ àwọn tíṣẹ́ wọn ọ̀dà mú wọn wọ́n á lòdù another provision sínú store wọ́n á sẹ̀ máa kó yẹn jáde ní gbogbo àwọn tí wọ́n daṣẹ́ wọn láwọn àríwá àtòjẹ ọ̀gá ayé ò lè rò pé ọjà pẹ́pẹ́ wọn à ní mọ̀ pé wọ́n package. they are just packaging their goods. ọ̀gá náwó ọ̀tún masters raise your right hand. masali kaba iṣẹ́ rí ò gbọ́dọ̀ kú. your words must not fail. bí iṣẹ́ bá ti kú. once your work fails. ayé ènìyàn kú. the person has failed mo fẹ́ ẹni tó lè kẹ́ bọ́ ọ bá sùn bá ìtají bọ́ ọ bá jókòó máa gbéra lẹ̀ ẹ̀kẹ́ ní yàrá ìdájọ́ táyé sọ iṣẹ́ mi sí ìwọ iṣẹ́ mi jáde wá come out tó o mọ̀ pé Jésù kéde kí Lásárù tó jáde iṣẹ́ Jésù ni Lásárù wọ́n lè ṣe tọ́ sínú màsẹ́lì ẹ̀yẹ Jésù sì ni Lásárù ilé Lásárù ni Jésù ti jẹ mọ́ bàbá. Lazarus used to eat the Lazarus house. wọ́n pa o ọjọ́ tí wọ́n bá celebrate Jésù Lazarus gbọ́dọ̀ wà lẹ́bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ́n pa sáájú ọjọ́ ayẹyẹ ẹ̀kẹ́ ní yàrá ìdájọ́ ìwọ iṣẹ́ mi jáde wá jáde wá jáde wá ọyọyọyọ. Jáde wá.

ẹ tún àdúrà yẹn gbà iṣẹ́ tí wọ́n dálẹ́jọ́ yóò lébọ̀ ṣùgbọ́n. the word that is done with labour but without no profit. ẹ rí ọmọ israẹli ni. look at israel. ó ní àyàn akónisíṣẹ́ tiwọn. we are sent task maker against them. láti fi iṣẹ́ wọn pọ́n wọn lójú. to use their word to afflict them bẹ́ẹ̀ ni sà á jí jáde láàárọ̀ á wọlé lálẹ́ á jáyà tó bá fẹ́ wọlé lórí àwọn tó jẹ ní gbèsè ló wà tó wọlé ayé ọmọ pípẹ́ bò ó ni a máa sọ pé mò ń gbìyànjú wàá lọ lẹ́ni torí iṣẹ́ rẹ̀ ò gbé dìde àti gbé iṣẹ́ rẹ̀ pamọ́ iṣẹ́ tá a gbé pamọ́ wọ́n fẹ́ rajà lọ́dọ̀ rẹ̀ wọ́n gba wájú ẹ̀ kọjá ọ̀tọ̀ níbi tẹ́ ti lọ rajà ìpè tá a gbé pamọ́ á dàbí ẹrú wọ́n ṣàlàyé pé nígbà tí ìpè mi bẹ náà mọ́ kò sí ẹ àní odidi kọmíṣánná pólísì ó ní ewu fọ́ọ̀sì mẹ́fà ewu ọ̀lọ́ ọ̀gá kan pè mí ọ̀rẹ́ rẹ̀ ni ọ̀gá ni kọ̀ńtólà lòun control them. ó ní kí ìgbàdúrà he said I pray for him. mi ò ṣe débẹ̀ ọlọ́run ní ṣe báyìí ṣe báyìí ewo máa pòórá mo ní báyìí báyìí báyìí ewo ṣe rí báyìí báyìí báyìí ni ó ṣe lọ nǹkan báyìí náà ṣe ewo sì pòórá ó ní òjò ó ní mo gbọ́dọ̀ ṣe nǹkan ó ní máa fún ní mọ́tò ó ní máa dẹ̀ fún lówó ọwọ́ àpẹ ni ó mú mi mọ́ ah, ó ní òní máa gba five thousand táwọn máa fún mọ́ bẹ́ẹ̀ni torí ìpè mi bẹ nínú àná. because my God was in the dungeon. ìlójú ọlọ fọ̀rọ̀ mi lọ. that's why he reported me. kí ló dé tó fi fọ̀rọ̀ mi lọ ẹni tí ọlọ tó pọ̀ sí. tell me why you went there to seek for advice torí mo wà nù àwọn because as they don change àwọn kọ́ ló ní problem èmi ni mo problem I was not that problem. ó ní five thousand lówó ẹ̀ ó ní bọ́ọ̀sì bá lè fún onímọ̀ àbọ̀ ó sì fún five thousand lóòótọ́ ó ní pàṣẹ ojú ẹ wá bá mi ẹ má bọ̀ àdúrà wà tẹ̀ ẹ gbà fún mi o ó lọ́rọ̀ ẹ̀mí ni fowó ìfún yìí ó yẹ má rọ̀jò àdúrà kì í ṣe stéètì mọ́ wọ́n mọ́tò stéètì when the deliverance minister of God don náà ní the deliverance ìtúnyàn lẹ́kọ̀ọ́ rẹ ni tó lé Mósè àbí um, um, Joseph ó rọ àlá àwọn èèyàn kọ́ rẹ rọ àlá tiẹ̀ torí iṣẹ́ tiẹ̀ ń bẹ láàmú òun mà láàárọ̀ ó lè sọ̀tún mà láàmú èèyàn òun wẹ́ni tí ó sọ tiẹ̀ òun ni tí ó sọ mo gbàdúrà báyìí lolúwa sọ̀rọ̀ nínú àhámọ́ ayé iṣẹ́ rẹ̀ wà ó jáde ẹ tún àdúrà yẹn gbà lẹ́ẹ̀kan ẹ sà bí mo ṣe rìnrìn àjò ayé mi. that's how I live my life. ọjọ́ tí kọ́mọ́tò náà yẹ gbàdúrà lọ́kọ̀ yẹ lábẹ́ ẹ̀rọ bínú ọ̀fẹ́ fún yín mọ́tò lágbájá ló ní mọ́ fún mi ó ní ẹ̀ ní gba five thousand. mo tún gbìyànjú ọmọbìnrin kan mo tún gbàdúrà ọlọ́run tó dá wọn lóhùn ọkọ rẹ̀ tó di ọba wọ́n bá tó bùnmi mọ́tò kékeré kan wọ́n bá bùnmi yẹn mọ́tò tí wọ́n bùnmi yẹn àmà káàbàrù àbà ẹ gba mọ́tò yìí ó ní ń bo ẹ wọ mọ́tò yìí bó ṣe dà ó ní bo ó ní ẹ mọ dáhùn ó ní bo ó ní òní gba owó tá a máa fún ọmọ ní ìgbà mọ́tò ti dé báyìí torí pé àwọn aláròpin ó yẹ ọ kábísẹ̀ rẹ ọba ti jáde ọjọ́ ọsẹ́ rẹ bá tó jáde lo tó máa tayọ ẹ ké níbo ni wọ́n yá ìmọ̀ iṣẹ́ mi mọ́ ìwọ iṣẹ́ mi jáde iṣẹ́ mi jáde iṣẹ́ mi jáde ọjọ́ ọjọ́. mi jáde o ọyọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ. Iṣẹ́ mi jáde, iṣẹ́ mi jáde, iṣẹ́ mi jáde. Il s'est jáde yàrá ìdájọ́ Il He said, Il said, Il said il He said il il He said il il He said il il He said il Il il He said il il He said il il il said

müdahale, İsa müdahale, il il il il il ẹ gbà báyìí ayé a máa fi ibùdókòó wọn a máa lo bẹ̀ láti dààmú èyí. they can use a matrimonial hall to oppress the victim. màkà varu àmàsádà àìmọye ẹni tí ń bẹ nílé ọkọ tó jẹ́ pé kákànlá dé lórí ló fi wà. thousands of women and their matrimonial wife because of the crowd they just want to be their life. tó jẹ́ pé ayé tí wọ́n ń gbé nílé ọkọ. the life they are living there is getting worse every day. wọ́n kàn manage pé a ti bọ̀. they just actually strive that one can see. iná fi dúró bẹ̀. that's what they are doing. àìmọye ẹni ọyọ wà mú dòkú. wọ́n ní torí are pọ̀ ọkùnrin tí ọ̀márì ti ń bẹ́ ń gbòòrò pọ̀ ju obìnrin tí ọ̀márì. men are single there are more than women that are single. masali kabata. oh yes animekeva akayali makaba ilume sudayali ili makaba adayali makaba adeye mekeva, adeyari akabaru makaba ekali kapa agbára tó ń fi bùjókò dààmú ah. agbára tó ń fi bùjókò dààmú ìlú mekeva adeyeru keva agbára yẹn lana dààmú. Ah meru ekepa ade ye mekepa adada ya masalika ẹdun yali ekepa lọ agbára ti yọ ìrìn àjò yẹn tí o jẹ ọgbẹdun yẹn alu eru emeselika bọ ọba sàmì agbára yẹn gbiná dà agbára ó dìde sọ́ńtà akọ̀rìn àjò nírí àjò òbújọ́ kù agbára yẹn gbiná dà. ìyàwó tó fẹ́ torí ọ̀tá mi bùjókò wọn làmàkà bàtà yàrá ìbá àlú èkéru mi ṣe dayà lè kàbà àdéyé mẹ́kẹ̀bà ìlú ẹ̀mẹ́kẹ̀bà alumasada yalikaba mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ẹ̀mẹ́ mẹ́fà báyìí lolúwa sọ má jẹ̀mú tọ́takú tó ló máa dààmú ẹ̀ lórí àjọ ògùdókù ọ̀bàjẹ́ lórí ayé a máa fi àlàáfíà dààmú ẹ̀. Can you sound that to oppress someone? a máa ṣiṣẹ́. he will be working. ṣùgbọ́n yóò máa náwó lérí àlàáfíà. but he is spending his money on sickness. torí ayé ń fi àlàáfíà dáa rẹ. because they are using his health to oppress him. bíbélì dẹ̀ wípé àlàáfíà tí mo fi lélẹ̀ fún yín kété báyé ti fi ń fúnni tí wọ́n tó gbà padà. ṣùgbọ́n ayé a máa bí wọ́n bá dúró sí ìrìnàjò àlàáfíà ó lè máa ṣiṣẹ́ kọ́ máa náwó lórí ọmọ. he will be working and spending money on children. Mm -mm so our money, money, money, we spend That's ọ̀rọ̀ ọmọ ni ọmọ náwó sí àná òjì fẹ́ àní ọ̀yọ́ ẹ pariwo ọ̀fà wo ni bẹ́ẹ̀ lára gbogbo ọ̀fà ìsàn nínú àgọ́ ara ọ̀yà jábọ́ ẹ̀ka soso náà lára ẹ gbà dáadáa ìwọ ọ̀fà ìsàn nínú àgọ́ ara ọ̀yà jábọ́ ọ̀yọ̀yọ̀yọ̀. jabalala jabalala jabalala jabalala nínú agbára jabalala jabalala jabalala jabalala jabalala jabalala jabalala jabalala jabalala. mo ti sọ àbí. three ways. Eh, ẹlẹ́kẹrin wọn a máa folóore bá àyànjá. they can ah. use benefactor to oppress the victim. èèyàn mélòó ní ràn ọ́ lọ́wọ́. how many helpers you have. àwọn tí ìwọ ràn lọ́wọ́ ló ní. you have people that are helping you. you have nobody helping you. bọ́ ilé ìdada gọ́vnọ̀ bó ṣe lówó tó ó lẹ́ni tí ń ràn lọ́wọ́. he has somebody hmm. helping him. tó tún ràn lọ́wọ́. bẹ́ẹ̀ ni sá tí gómìnà bá fẹ́ ṣe bẹ́ẹ̀ de lónìí wà bá ọ̀pọ̀ ẹran lé ẹ̀hún kọ́ ló fowó rẹ̀ rà kò sí owó ẹran ní òní wọ́n ràn lọ́wọ́ ni o ò lè dá dúró o dáfídì pé olúwa ń bẹ pẹ̀lú mi àti àwọn tí ń nà lọ́wọ́ nígbà tí o ti fi olùrànlọ́wọ́ rẹ̀ o ní èmi ò gbé ojú mi sórí òkè wọn ni olùrànlọ́wọ́ mi ò ti wá báyìí ń gun òkè lọ ni ọwọ́ samuel lọ́mọ ló ti kú ó kú o ṣùgbọ́n nígbà tí ràn lọ́wọ́ dé olúwa ọjọ́ kan ṣoṣo olúwa gbé five hundred and fifty five thousand six hundred and twenty two people ó gbé wọn dìde fún ká máa ràn lọ́wọ́ masali akafada nígbà tí wọ́n dìde bíbélì pé ogun rẹ̀ dàbí ogun ọlọ́ ẹni ìrànlọ́wọ́ bá dìde fún ayé rí a máa dà ó náà máa jẹ́ olùgbàlà fáwọn kan torí ìrànlọ́wọ́ dìde fún omi eléyìí wà máa ń mẹ́ra bó ṣe wù kó lọ́ọ́ ga tó ọgbà gbọ́dọ̀ rí ẹni tí ń ràn lọ́wọ́ gbogbo ń tá a dá láyé àṣẹ la fi dá èèyàn nìkan láàlú àṣẹ dá ìrànlọ́wọ́ la fi dá èèyàn torí tí ó nílò ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ la fi dá. what we need help we must use help to make it. màá ṣe é lè ká baru àmà wọ́n á ní bẹ́ẹ̀ nìkan bẹ̀rẹ̀ pé iṣẹ́ wo lọ́lọ́run ọ̀parí tó fi lọ mo ní ọ̀parí iṣẹ́ tó fi lọ ó ní iṣẹ́ wo ni ọ̀parí mo ní iṣẹ́ tí ọ̀parí ni pé ó wá ń do fa iṣẹ́ tó ṣe kù léèyàn lọ́wọ́ pé kí ìrànlọ́wọ́ ọmọ ìdíkéyàn ọmọ ṣe tó ọ̀parí kan ṣe mọ́tò kò parí kán rọrin ó fi lé èèyàn lọ́wọ́ torí ẹ̀ lójú ó fìràn lọ́wọ́ dáàyàn ọwọ́ kan ní ọ̀kan ra àwọn tí ó bíúdì ẹ̀ ọwọ́ kan bá wá bíúdì ẹ̀ mm. láti ran àwọn kan lọ́wọ́ ni ọ̀ọ́dá wáyé ọba wáyé tó ìrànlọ́wọ́ àti nípa ó lè sà gbogbo ẹni tẹ́ ń gbọ́ Toyota Mercedes orúkọ àwọn kan ni wọ́n ti jáde láyé ṣùgbọ́n ìrànlọ́wọ́ mú kí àlá wọn ṣẹ ìrànlọ́wọ́ wo ni wọ́n ti rí bàbá yìí toró nílò kálá tiẹ̀ náà ṣẹ káyé lè mọ̀ ìwọ náà ẹni ayé sì ni ọ ṣùgbọ́n wọn yọ ọwọ́ ìrànlọ́wọ́ kan kó lára ìmàsẹ́lì kàpà agbára ti ń bẹ láyé rẹ tí ò jẹ́ wọ́n ràn lọ́wọ́ bá a bá sàmì iná bọ́ọ̀lù agbára ẹ sà abiyamọ kì í dọ́mọ bí o bí n bá ń rọ bí wọn á ní ògbé bọ́ọ̀mọ bá ti jáde bọ̀ wọn á ràn lọ́wọ́ láti bá bí wọn jáde ẹ wá wò wọn yìí wò bọ́mọ tó tó bí ọ̀fà nǹkan tó ràn lọ́wọ́. they will not consider the beauty of the baby before they help the mother. sáàlì kàbà wọn á sàánú ẹ bí ọmọ yìí bá ń sunkún bá bí abọ̀ bá sílé ọyàn rẹ̀ ọ̀sẹ̀ pé ọmọ tó gbélé ń sunkún ah. yóò lọ gbé ọmọ padà ọmọ tí wọ́n tọ́yàn rẹ̀ áńgẹ́lì tí ń tẹ̀lé tí ń sọ fún abiyamọ pé ọyàn ń sẹ̀ nípò lọ́wọ́ wà lónìí ọmọ tí áńgẹ́lì kan lu ọyàn tí abiyamọ padà wà fún lọ́yàn ó ṣe wá dọ̀ ọmọ tí ń sọ́ọ̀gù lọ tí ń sọ́ọ̀gù bọ̀ àṣẹjáde gbogbo tí ò jí orí rẹ̀ lọ́wọ́ gbà lónìí ni ọlọ́nkọ́ dáná sọ ọ́ bẹ́ẹ̀ ti rẹ́dì ẹ pariwo ọwọ́ ti bẹ lára mi tí kò fẹ́ràn mi lọ́wọ́ kí ni kò ṣe ẹ máa sọ pé ọya jáde lára ọwọ́ ẹ máa ràn lọ́wọ́ jáde lára ọ̀gá wa máa mẹ́ra ọwọ́ máa ràn lọ́wọ́ jáde lára jáde lára jáde lára ọyọ yọ yọ. ẹ nílò. ya masana. Akeria ya masana. Abeti ya nekeba. Adewe meseda ya. Akekeria masada. Adayewe melikaba. Adoyewe mekebarua. Alima kabarua. Adeyewe meseda. Yes. ẹ tún àdúrà yẹn gbà bọ́ba jẹ́ ibi tá a gbàdé tá a fi dúró nu ó ṣe pàtàkì. it is a mandatory. má jẹ̀mọ́ tí ń ṣiṣẹ́ láyé mi tí mi ò fi ríran lọ́wọ́. wàhálà is working by that and I don't know to receive it. Ah, nígbà ah. jésù di ayé o ti kọ́kọ́ wá kí làwọn tí ọ̀ràn ló ọwọ́ àka àwọn ọmọ ẹ̀yìn méjìlá tán ó ní àwọn tí ọmọ ràn lọ́wọ́ láti bá ṣiṣẹ́ nìyẹn o now lẹ́yìn yẹn ó tó wá ní àwọn tí ń finance yẹ ọkà obìnrin ọkà ọkùnrin nígbà tó wá kà wọ́n tán wọ́n wá pétérù wá pé ọ̀gá kíní ṣẹlẹ̀ ọ wá ní afúrúgbìn nílé ayé afúrúgbìn kan jí làárọ̀ ó fúrúgbìn àwọn ètò ọ̀kan bọ́ bọ́ sórí àpáta ọ̀kan bọ́ nú ẹ̀ ọ̀kan bọ́ sẹ́bọ̀ ọ̀nà ọ̀kan bọ́ lẹ̀ rírì ètò bọ́ sí ilẹ̀ ẹ̀kọ́ bọ́bá jẹ pọ́nrí náà lọ́wọ́ wọ́n lè sí ní ìdìkan gbé lọ bí ilẹ̀ tó dà ètò bọ́ sórí àpáta ó náà ta bíọ́bíọ́ òwú ìwọ náà ta bíọ́bíọ́ kàwé jáde ṣùgbọ́n kò sẹ́ni tí ó ràn lọ́wọ́ wá sí sàtífíkẹ́ẹ̀tì ijó ní ìwà ń bẹ́ẹ̀ ní òrùn mú ọgbẹ́ masaali kama àwọn kan wà nílẹ̀ rere sẹ́ẹ̀rí àwọn tó wà nílẹ̀ rere àwọn so èso ọgọgọrọ ọ̀run torí a bí àwọn síbi ọ̀dà ibi a ọ síbọ̀ ọba ló le ọ ni kí ìrànlọ́wọ́ gbé ọkọ òdìbí tó le ẹ sà ibi Jésù ti jáde wá ọ̀dà ah, Násárẹ́tì àti gẹ́gùn a sépè ní pé ìrìn òdìbí jáde mọ́ bẹ́ẹ̀ o lè kílẹ̀mù pé lé ní ọ̀dà ìwọ lọ́ọ́ tọ́ra second. o lè sọ pé bí hospital tẹ bí ọsìn. yóò ṣe ní hospital bí ọsìn. ibùdó ẹran wọn bí jésù sí. they gave us one low hospital they had no hospital bill. wọn lówó tán fẹsẹ̀. àṣẹjáde oh, ohun tí ò jẹ́ wọn ràn ọ́ lọ́wọ́. sáyé fi sí ọ lára olúwa gbé jáde lára meru ekeva yamasa de kaba adada ya kaba ẹ pariwo májàmú tí ń sọ̀rọ̀ tí wò fúnra mi lọ́wọ́ olúwa ọgbà tí ẹni kọ́ ni wo jẹ́ oṣù bẹ́ẹ̀ ni sà májàmú tí ń sọ̀rọ̀ láyé mi tí wò fúnra mi lọ́wọ́ olúwa jẹ́ ọgbà olúwa jẹ́ ọgbà olúwa jẹ́ ọgbà olúwa jẹ́ ọgbà ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ bàjẹ́ síbẹ̀. Jésù. Jesus. Mo ń bi láìdé ìníjọ kan. I was asking pastor Olu. Lọ́lẹ̀. Ó ní Jésù. Ọdọ́dọ̀ ọmọbìnrin yẹn. Ó ní fún mi lómi. Ó ní rárá o. She said no. Ah àìsera wa lóore. we don't help each other. ẹ̀yin Júù àti Samaria kò ní Samaria, pàápàá pọ̀. we have a relationship. Jésù ní fún mi lómi. Jesus give me water. nínú ìwé Jòhánù. ìlú kọjọ. kò fún ọba bomi fún Jésù. nígbà Jésù mú mi tán Jésù bá ní wò mí. Jesus look at me èmi ni omi yìí. I am the living water. tí like I never. Ah, má wulẹ̀ ká. don't read it. yóò dà fún ọ. don't read it. ó ní ah, ọba ti sọ fún mi pé omi yìí ni ah, told me earlier. ẹ bá ti fún ọ lómi. I want to give you the water. torí omi yìí náà nílò omi. because the living water needs physical water. màsáàlì káfàkùwà àṣẹjáde ọwọ́ tí ń bẹ lára rẹ tó fi ríran lọ́wọ́ gbà ọwọ́ yẹn gbẹ dànù ń kígbe gbólóhùn tí ayé sọ sí mi sí mi ò fi rírẹ̀ olúwa gbé mi olúwa gbé mi olúwa gbé mi olúwa gbé mi ayayaya. Oh, ẹgbẹ́ mi olúwa mo wojú rẹ̀. lọ́wọ́ ìṣẹ̀dá gbàrà lọ́wọ́ má sẹ́rú mọ́ ìṣẹ̀dá má jìyà mọ́ gba ìrànlọ́wọ́ ìṣẹ̀dá má dààmú mọ́ gba ìrànlọ́wọ́ ìṣẹ̀dá má sàṣeṣe gba ìrànlọ́wọ́ wáyọ̀yọ̀yọ̀yọ̀. bá ìrànlọ́wọ́ bá ìrànlọ́wọ́ bá ìrànlọ́wọ́ bá ìrànlọ́wọ́ bá ìrànlọ́wọ́ bá ìrànlọ́wọ́ bá ìrànlọ́wọ́ bá ìrànlọ́wọ́ bá ìrànlọ́wọ́ bá ìrànlọ́wọ́ bá ìrànlọ́wọ́ bá ìrànlọ́wọ́ bá ìrànlọ́wọ́ bá ìrànlọ́wọ́ bá ìrànlọ́wọ́ bá ìrànlọ́wọ́. rẹ̀ ní oṣù parí. ọwọ́ ẹ̀jẹ̀ ọba tí ẹ̀yẹ bàbá mímọ́ mi ò lálàbàrò bàbá olówó dídá mi ò lálàbàrò wá sórí emergency má ṣe ní oṣù parí. olówó mi ò lálàbàrò olówó mi ò lálàbàrò kábíyèsí ni bọ́ọ̀sì tí ó tó parí. bàbá mi mímọ́ mi ò mọ ní onífọ́ ọ̀bà arúgbó ọjọ́ mi ò mọ ní ọ̀nà ọ̀pẹlẹ̀ bàbá mi ayérayé òpó ẹni mo dì mú ọlọ́run àwọn ẹni pípé ẹ̀kọ́ wá lórí emergency bọ́ọ̀sì tí ó tó parí. ó tó wá ní ìwádìí. sí bọ́ọ̀sì tí ó tó parí. bàbá mi ní mọ́ àtàkùnṣe ògùn náà wà ẹrù jẹjẹ lẹ́tí òkun kúta gbanigbani lójú ayé kan ní. wọ́n yọwọ́ sọ̀rọ̀ emergency bọ́ọ̀sì tí ó tó parí. olówó mi ò lọ́dọ̀ máa rògbò olówó mi ò lọ́dọ̀ máa rògbò wọ́n sọ̀rọ̀ emergency bọ́ọ̀sì tí ó tó parí ọba ayérayé. ọba ayérayé o ọba ayérayé alẹ́ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọba ayérayé ayérayé o ọba ayérayé ọba ayérayé ẹ̀ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọba ayérayé àti ọba ayérayé o ọ̀rọ̀ ayérayé. Olúwa ti dé. Olúwa ti dé o, Olúwa máa gbé lọ́wọ́, àgbẹ̀rẹ̀ sí ẹ̀mí ọ̀rọ̀ Olúwa ti dé. Bóyá Olúwa ti dé o, bóyá Olúwa ti dé o, Olúwa ti dé o, àti ẹ̀ka tí ó yọ ti dé o, Olúwa ti dé o, Olúwa ti dé o. tó parí. before this week runs out yes sir angel of mercy. kí ni mo ní angel of mercy deliver to me before this week runs out. kí ni o tó parí. before this week runs out. masani kapapa angeli àná. angel of mercy. ẹ deliver for me. deliver to me. mo nílò ìyanu. i need miracle. ogun ọ̀run àánú. oh some mercy. ẹ deliver for me. Thank you. parí bọ́sẹ̀ tó parí. What

tó lé orí. put your right hand on your head. mo fi ìyọ́nú ọlọ́run bọ̀. of the Lord. má bá ènìyàn jà. fight with nobody torí ẹ ẹ̀yin tí ẹ ń bẹ ní ọ̀la ẹ mọ eléyìí. you that know this. gbogbo ọjọ́ tó bá ti bọ́ sí night of deliverance. whenever it's night of deliverance tí ẹ bá ti rí èèyàn tó bú mi láàárọ̀ ẹ rí èèyàn tó bú mi lálẹ́. you don't say that abuse me in the morning. bá ti rí èèyàn tó bú mi lálẹ́. you know what abuse me dey do. ẹ rí ẹni tí ó bu èbú lóru. some me in midnight. bẹ́ẹ̀ bá ti rí ẹni tó bẹ èbú lóru. you see nobody that me in midnight. ẹ rí ẹni tí ó bu èbú ní àárọ̀. the morning. because à ń dí pẹ̀lú spiritual problem. because we are dealing with spiritual problem. àwọn ọ̀tá ìkọ̀kọ̀. hidden enemies. àwọn là ń they are the one we are dealing with. so àwọn náà máa ṣe láti disturb. they will react to the disturb us. o ejò tí ejò tí ń wọlé bọ̀ wá bá mi ní ìjẹ ìjẹjọ ó jíjẹ ìjọ àbíjẹ mẹ́ta. to meet me like nine days ago. tí wọ́n pa lẹ́nu ọ̀nà tẹ́lẹ̀ lẹ́nu ọ̀nà ọ́fíìsì mi lóru. in midnight. nígbà tí àdúrà gbóná tá a gbàgbà lọ. when the prayer was hot. ó tóbi ó gùn tó láti fi sílẹ̀ o. and lengthy. ọmọ oko ni mí àlè òpin orúkọ tá a lè pe jù lẹ. I don't know the name of that snake. ń wọlé bọ̀. it was just ó gùn láti bí síbẹ̀ ó fẹ́ wọlé wá bá mi nínú ọ́fíìsì ẹnu ọ̀nà ni wọ́n pamọ́ ẹnu ọ̀nà yẹn náà tí wọ́n pamọ́ ni wọ́n ti gbé tán lọ dáná sun so wẹ́nwẹ́ tá a bá ń dí pẹ̀lú òkú ọgbọ́n ọlọ́run la máa fi sẹ́gun ọgbọ́n ọlọ́run la máa fi sẹ́gun torí àwọn nǹkan tá à ń gbà ládùúgbà ọ̀tá ti rí pé àwọn ẹni ti sáyìn wọn fẹ́ lọ ọmọ a máa ọgbọ́n àrékèrèké láti manipulate. to manipulate their destiny. you must use the wisdom of God to conquer the work of enemy. o gbúdọ̀ lo ọgbọ́n lọ́la ti borí iṣẹ́ àwọn ọ̀tá. láti ba iṣẹ́ ọ̀tá jẹ́. to destroy the work of enemies. tí ọba ti rí èèyàn tó bẹ́ẹ̀ bu. if you are one that abuse. o rí èèyàn tó bẹ́ẹ̀ bu lọ́rọ̀ rẹ̀. tọ́ ọba rírọ̀lẹ́ o rí òru. ọmọ iye ẹgbẹ́ ẹgbẹ̀rún tí ọ̀run túlẹ̀. ọ̀tá náà ò ní dákẹ́ a máa wéwèé bí ipò wà ń bẹ̀. ṣùgbọ́n makabaru amaseda elumeru ekeva àṣẹjáde sí mo gbàdúrà ó pé ọgọ́rùn-ún ọjọ́ mi lórí òkè ah. ọlọ́run tó pè mí ẹni tí èmi farati ẹni gbogbo ayé wojú tí òun wojú ẹni àdúrà ẹyẹ mẹ́rù kẹfà oh, lónìí ayé ẹyẹ dìde májẹ̀mú ìpè ẹni tó rán mi níṣẹ́ májẹ̀mú ìpè ẹni tó pè mí àṣẹ Olódùmarè ẹni tí ẹ̀mí gbéró ọlọ́run àpọ́sù ayọ̀ babalọ́lá mo pè é gbogbo ẹ̀yin tẹ̀ ń fomi dé rè báyìí lọ́dúnwá sọ ọjọ́ ayọ̀ yín dé ẹgbọ́n olúwa lẹ́nu ke varua ẹ̀yin tí ọ̀nà dí ma tẹ̀ ń wá ọ̀nà láti lọ ṣùgbọ́n tí ẹ̀ rí ọ̀nà ẹni tó pè mí lómi báyìí ni mo wí o bẹ́ẹ̀ bá sàmì ọ̀nà ńlá fún yín lónìí ọ̀gá o tó lé yẹn lórúkọ jésù wọ́n máa bọ́ sí i àǹtí iṣẹ́ kékeré rẹ̀ yìí tó ń fojú ìwé pọ́ọ̀bù ló ṣe máa ṣe ọlọ́run ìsọdi ńlá ó sọ iṣẹ́ rẹ̀ di máa ṣe lìkàpá oh, ìdáyé kèrèmí edunaru àmàṣà ohun kékeré tó ń wò yìí báyìí lolúwa sọ bọ́ọ̀ bá sà ó di ńlá gbogbo bí ire rẹ wà tí wọ́n ti gbàgbé rẹ ọjà lọ gba ire rere ní ọ̀rọ̀ ibi àánú àti ìrànlọ́wọ́ ẹ̀wọ̀ tí wọ́n ti gbàgbé rẹ̀ ó yá lọ gba ire ní ó yá lọ gba ire ní ó yá lọ gba ire ó yá lọ gba ire ó yá lọ gba ire gbogbo ẹ̀yin ènìyàn tí ń fomi jẹ́ omi jẹ́ ẹ̀yin tẹ́ lórí omi jẹ́ ẹ̀yin tẹ́ lórí omi jẹ́ ẹ̀yin tẹ́ omi jẹ́ ẹ̀yin tẹ́ omijé yín tán omijé yín tán ọjọ́ ayọ̀ yín dé ọjọ́ ayọ̀ yín dé ọjọ́ ayọ̀ yín dé ọjọ́ ayọ̀ yín dé ọjọ́ ayọ̀ yín dé ọjọ́ ayọ̀ yín dé ọjọ́ ayọ̀ yín dé ẹ wọnú ìyanu ẹ wọnú ìyanu ẹ wọnú ìyanu ẹ wọnú ìyanu ẹ wọnú ìyanu ẹ wọnú ìyanu ẹ wọnú ìyanu ẹ wọnú ìyanu ẹ wọnú ìyanu ẹ wọnú ìyanu ẹ wọnú ìyanu ẹ wọnú ìyanu ẹ wọnú ìyanu ẹ wọnú ìyanu ẹ gba ìrànlọ́wọ́ ẹ gba ìyanu ẹ gba ìrànlọ́wọ́ ẹ gba ìyanu ẹ gba ìrànlọ́wọ́ ẹ gba ìyanu ẹ gba ìrànlọ́wọ́ ẹ gba ìyanu ọ̀nà yín là ọ̀nà yín là ọ̀nà yín yín là ọ̀nà yín là ọ̀nà yín là ọ̀nà yín là ọ̀nà yín là ọ̀nà yín là ọ̀nà yín là ọ̀nà yín là ọ̀nà yín là ọ̀nà yín là ẹgbà àná ẹgbà àná ẹgbà àná ẹgbà àná ẹgbà àná ẹsẹ̀ rere ẹgbà àná ẹsẹ̀ rere ẹgbà àná ẹsẹ̀ rere ẹgbà àná ẹsẹ̀ rere ẹgbà àná ẹsẹ̀ rere ẹgbà àná ẹsẹ̀ rere ẹgbà àná ọ̀nà là ọ̀nà là ọ̀nà là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 ẹ̀rí lọ ní ẹ̀rí lọ ní ẹ̀rí lọ ní ẹ̀rí lọ ní ẹ̀rí lọ ní ẹ̀rí wọ́n fún ẹ̀yin tẹ́ ẹ̀ gbàdúrà láàárọ̀ agogo ayọ̀ rẹ̀ lù agogo ìrànlọ́wọ́ rẹ agogo ìṣerere rẹ agogo ìgbéga rẹ agogo àánú rẹ agogo ibùjókòó rẹ ìrànlọ́wọ́ dìde fún ìrànlọ́wọ́ dìde fún ìrànlọ́wọ́ dìde fún ẹ lọ ní ẹ̀rí o ẹ lọ tayọ ẹ lọ tayọ ẹ lọ tayọ ẹ lọ tayọ ó ti ń gbomi lójú rẹ ó ti tẹ símọ́lì ibi gíga tẹ́ ń ti ní òsáyè yẹn ọ̀run wáyè fún ọ ibi gíga tẹ́ ń ti lóòní dé yẹn ọyá lọ bẹ̀ báyìí ọyá lọ pàṣẹ bí ọba lọ pàṣẹ bí ọba lọ pàṣẹ bẹ́ẹ̀ ni kò rí kò yí padà ẹ̀yin tí ọ̀run ń lò fún program ẹ̀yin tẹ́ ń dìde lọ́nà kàbí lọ́nà mi láti ti ìpè yín lẹ́yìn ẹ̀ ní sáláì mo bẹ jẹ́ ọ̀dá ire kò ní táyé àánú ọlọ́run yóò dìde fún mi ohun tẹ́ lé máa bọ́ sí mi ohun tẹ́ wá yóò tẹ̀ yín lọ́wọ́ ohun tẹ́ gbọ́dọ̀ sọ yóò di ẹ̀ ẹ tayọ ẹ máa tayọ ẹ tayọ ẹ máa tayọ ẹ̀yin tẹ́ ń sí ààrẹ yìí ayé yóò fọ̀ níbi gíga ayé yóò fọ̀ níbi gíga ẹ̀yin silence wọ́sà yìí ayé yóò fọ̀ níbi gíga ẹ̀yin tá a jọ yìí ẹ fọ̀ níbi gíga ẹ fọ̀ níbi gíga gbogbo ọmọ ọlọ́run ẹ lọ sẹ́rẹ̀rẹ̀ níwájú olúwa a ò ní jábọ́ àdúrà rẹ gbà o àdúrà rẹ gbà àdúrà rẹ gbà lọ́pẹ́ ohun gbogbo a ní sọ̀rọ̀ nù orí ìjọba ọ̀run lè rí onígbàgbọ́ a ní sọ̀rọ̀ nù a bá Jésù jọba a gba adé yìí a gba Jésù jọba a gba káàbọ̀ ọmọ ọ̀dọ́ rere bẹ́ẹ̀ ni yóò rí ògo forúkọ olúwa jésù olúwa wa hallelujah méje ó yọ yọ yọ yọ yọ yọ yọ yọ dára lára fún ọ pé nọ́mbà yìí zero eight zero five zero two seven five seven seven nine oh eight oh fifty twenty seven fifty seven seventy nine oh eight oh five zero two seven five seven seven nine number yẹn ló lè pè sí wọ́n bá jẹ́ ibi àdúrà tó o bá ń pè náà bá gbé ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì sórí whatsapp number. Number yẹn náà ni whatsapp number. tẹ́ sẹ́ndì ẹ̀ sí bọ́ ẹ bá ti sẹ́ndì ẹ̀ wọ́n máa kà á gbàdúrà lórí ẹ̀ ó sì ní ẹ̀rí wọ́n bá jẹ́ nǹkan kan lolúwa fi sí ọlọ́kan tó ẹ bá ń pè náà bá gbé ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì sórí whatsapp number. bẹ́ẹ̀ bá ti sẹ́ndì ẹ̀ wọ́n máa kà á máa reply rẹ̀ ó sì ní ẹ̀rí ó ní ẹ̀ ẹ̀rí ó ní ẹ̀rí mẹ́sẹ̀gì máa wọlé lórí whatsapp nọ́mbà yín ẹ sí káàkiri líǹkì tó wà ń sàlẹ̀ pátápátá yẹn ọ́díò ló wà ń bẹ̀ ètò wà lókè ní tòkè wà méjèèjì wà níbẹ̀ papọ̀ ni ẹ bá ti kílíkì lórí líǹkì tó wà ń sàlẹ̀ ọ́díò ló máa gbé yín lọ ètò wà lókè yẹn ló máa gbé yín lọ fídíò àdúrà rẹ ti gbà wú àdúrà rẹ ti gbà àdúrà rẹ ti gbà ọ̀rọ̀ rẹ ti dayọ̀ ó ní ẹ̀rí á pàdé láago méje ní ìrọ̀lẹ́ òní kó tó dìgbà yẹn ó ti wà nínú ìyanu you are blessed in Jesus name bye for now God bless you.